a ti ṣiṣẹ́ rí lórí ipò Báṣọ̀run ní ilẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ kí n rán yín létí díẹ̀. ìṣẹ̀dálẹ̀ bàbá wa ohun abíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá bóyá tó máa ti ẹ̀ kú o. a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ lórí ìkànnì ìṣẹ̀dálẹ̀ abínibí wa wí ẹ kú dédé àsìkò yìí àpò bí gbogbo nǹkan ṣe rí láṣẹ elédùmarè kò ní í lè mọ́ mi kò ní í lè mọ́ yín bó ṣe lè wù kí gbà orí lásìkò yìí gbogbo wa tá a fojú mi náà tó ṣẹlẹ̀ lásìkò yìí náà láwùjọ pìtàn ìdẹ̀rùn láwùjọ pìtàn ìdẹ̀ra lágbára olódùmarè olúwàbùkọ́lá adélékè adégbọlá yín náà rèé fún gbogbo ẹ̀yin tí ẹ bá ti darapọ̀ mọ́ wa lójú òpó yìí láti bí ọjọ́ mélòó kan a ti ṣiṣẹ́ rí lórí ipò Báṣọ̀run ní ilẹ̀ Ọ̀yọ́ ẹ jẹ́ kí n rán yín létí díẹ̀. wọ́n mẹ́nu bà ní ìgbà náà wípé bàbá ṣayé ṣọ̀run èyí ò ní bàbá tí ń ṣe ẹbọ ayé títún ṣètùtù tọ̀hún kí nǹkan ó lè dẹrùn nílùú ó gangan ní ìpìlẹ̀ orúkọ oyè Báṣọ̀run èyí ò tí ilẹ̀ Ọ̀yọ́ o yàtọ̀ sí àwọn Báṣọ̀run àrán ìgbàlódé tí wọ́n fi ń dáwọn èèyàn lọ́lá lóríṣiríṣi àmọ́ eléyìí tí àwa ń sọ̀rọ̀ nípa ẹ̀ níbí yìí òun ni eléyìí tó ní ìtàn ìṣẹ̀dálẹ̀ eléyìí náà sì ni ipò Báṣọ̀run ti ilẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí a ṣe mẹ́nubà ní ìgbà náà ipò yìí jẹ́ ipò tó ti wà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti ìgbà ìṣẹ̀dálẹ̀ a wàá orúkọ àwọn Báṣọ̀run tí wọ́n ti jẹ ní ilẹ̀ Ọ̀yọ́ látòrí báṣọ̀run tó jẹ pẹ̀lú aláàfin ọ̀rànmíyàn gan ẹni tó tẹ ilé Oǹdó. lásìkò aláàfin ọ̀rànmíyàn báṣọ̀run tó wà tí wọ́n jọ lògbà ní ẹ̀fúùfù òfórí pé ẹ̀fúùfù kò sí bó ṣe lè wù kó fẹ́fẹ́fẹ́ tó kò lè fẹ́ orí ẹni lọ ẹ̀fúùfù òfórí la gbọ́ pé orúkọ báṣọ̀run ọ̀hún jẹ́ nígbà tí aláàfin àjàká náà gorí oyè fún ìgbà àkọ́kọ́ ní kété lẹ́yìn bàbá rẹ̀ ẹ̀rìndínlógún àgbọn kò ṣeé dífá ẹ̀rìndínlógún àgbọn ò ṣeé dífá ó ní Báṣọ̀run tó wà nípò lásìkò tí aláàfin àjàká wà lórí àpèrè lẹ́yìn aláàfin àjàká nígbà tí báyìí aláàfin ṣọ̀gọ́ ètíolú aláàfin ṣògo nígbà táwọn wà lórí àpèrè gẹ́gẹ́ bí aláàfin ọ̀yọ́ báṣọ̀run tí wọ́n jọ lògbà ní ìsàlẹ̀kùodì nígbà tí aláàfin ṣògo tún wá rebi àgbáre tọrọ di ó soni kò soni tí báyìí aláàfin àjàká tún padà wá sórí oyè lẹ́lẹ́ẹ̀kejì láti tẹ̀síwájú níbi tí ó ti dúró fún ẹni tó bá fẹ́ mọ̀ nípa ìtàn aláàfin àjàká ẹ̀yẹn lọ sórí ibo scholar ẹ̀tẹ̀ aláàfin àjàká ẹ̀ ó rí ìwé ọ̀hún rà ń bẹ̀ ó sì wà lórí igbá káàkiri àwọn ojúlówó ilé ìtàwé fáṣọ aláàfin àjàká yìí ni aláàfin kan ṣoṣo tí ó jẹ aláàfin lẹ́ẹ̀mejì tó jẹ tó lọ tó tún padà torí ọ̀rọ̀ Baṣọ̀run yìí ló jẹ́ kí n yà bàrà débẹ̀ àti wípé ibi a bá ti ṣe náà là á èmi ni mo láǹfààní láti kọ̀wé hùn ló jẹ́ wò pé kí n yàbàrà láti ṣèpolówó tiẹ̀ náà nígbà tí aláàfin àjàká tún padà wá sórí oyè lẹ́lẹ́ẹ̀kejì lẹ́yìn ikú aláàfin ṣàngó ṣàlẹ̀kùn òdì náà sì ni báṣọ̀run tó wà lórí oyè tó wà lórí ipò gẹ́gẹ́ bí ó túmọ̀ sí wípé ṣàlẹ̀kùn òdì ó lògbà pẹ̀lú aláàfin méjì ìyẹn aláàfin ṣàngó àti Aláàfin Àjàká fún ìgbà ìkejì ìṣèjọba Aláàfin Àjàká ní ilẹ̀ ní ilẹ̀ Ọ̀yọ́ ìlú Ọ̀yọ́ àkọ́kọ́. lẹ́yìn ìṣèjọba Aláàfin Àjàká lẹ́lẹ́ẹ̀kejì nígbà tí Aganjú ọmọ rẹ̀ tí òun náà jẹ́ Aláàfin Fáṣọ̀run tó wà ní ipò ni wọ́n porúkọ rẹ̀ ní Báníjà lẹ́yìn ìpapòdà àbí lẹ́yìn ìgbà tí ilẹ̀ bàjẹ́ tí aláàfin aganjú náà tọrẹ bí àgbáre tí wọ́n fi iyayùn ṣe iyayùn ṣe adelé fúngbà díẹ̀ báníjà yìí kan náà òun náà sì ni Báṣọ̀run tó wà lórí ipò lẹ́yìn eléyìí ni aláàfin Kórì bọ́ sórí àpèrè gẹ́gẹ́ bí aláàfin Ọ̀yọ́ lásìkò aláàfin Kórì báṣọ̀run tí ó wà lórí ipò ó ní wọ́n porúkọ rẹ̀ ní ẹranko gbiná lẹ́yìn aláàfin kórè ní aláàfin olúwaṣógun orí àpèrè gẹ́gẹ́ bí aláàfin ní ilẹ̀ ọ̀yọ́ lásìkò aláàfin olúwaṣọ yìí báṣọ̀run tó wà lórí ipò ní ìgbà náà ó ní wọ́n pe orúkọ wọn ní èṣùgbìrì èlú lẹ́yìn aláàfin olúàṣọ tí báṣọ̀run èṣùbìwìẹ́lú jẹ́ báṣọ̀run fún lẹ́yìn aláàfin olúàṣọ ni aláàfin onígbògi gorí àpèrè lásìkò aláàfin onígbògi yìí báṣọ̀run tí ó wà lórí àgbè ipò nígbà náà òun ni wọ́n pe orúkọ wọn rẹ̀ ní ayágbáró lẹ́yìn aláàfin onígbògi yìí aláàfin tó gun àpèrè lẹ́yìn rẹ̀ ní aláàfin òfìràn lásìkò tí aláàfin òfìràn wà ní ipò gẹ́gẹ́ bí aláàfin ní ilẹ̀ ọ̀yọ́ Báṣọ̀run tí ó bá a lògbà ni wọ́n pe orúkọ rẹ̀ ní Sókíà lẹ́yìn aláàfin òfìràn aláàfin tó gorí àpèrè ní aláàfin egungun ojú aláàbáṣọ̀run tó sì wà nípò ní. Ni báṣọ̀run ọbalóhùn lẹ́yìn èyí ni aláàfin ọ̀rọ̀ǹpọ̀tọ̀ níyàn gorí àpèrè gẹ́gẹ́ bí aláàfin ní ilẹ̀ ọ̀yọ́ lásìkò aláàfin ọ̀rọ̀ǹpọ̀tọ̀ níyàn yìí báṣọ̀run tó wà lórí ipò òní báṣọ̀run àsàmú lásìkò aláàfin ajíbóyèdé báṣọ̀run tó wà lórí tó lògbà ní ìgbà náà olórúkọ rẹ̀ ń jẹ́ ìbàtẹ́ ìbàtẹ́ yìí náà ló sì wà nípò gẹ́gẹ́ bí ìbáṣọ̀run ní ilẹ̀ ọ̀yọ́ lẹ́yìn ajíbóyèdè èyun lásìkò tí aláàfin abíyípa ọbámọ́rọ̀ tó gorí àpèrè gẹ́gẹ́ bí aláàfin ní ilẹ̀ ọ̀yọ́ lẹ́yìn aláàfin abíyípa ọbámọ́rọ̀ yìí aláàfin tó jẹ ní aláàfin ọba lókun aláàfin ọba lókun yìí báṣọ̀run tí ó lògbà nípà náà ni wọ́n pè ní ìbà mọ́gàjì lẹ́yìn aláàfin ọba lókun ni aláàfin àjàgbó gorí àpèrè gẹ́gẹ́ bí aláàfin ní ilẹ̀ ọ̀yọ́ lásìkò aláàfin àjàgbó ni akídáyé wà ní ipò gẹ́gẹ́ bí ìbáṣọ̀run ní ilẹ̀ ọ̀yọ́ lẹ́yìn èyí èyí ò ní wípé lẹ́yìn ìṣàkóso aláàfin àjàgbó lásìkò aláàfin ọ̀dàràwò akídáyin náà akídáyan ṣe mọ̀ pé àwọn okọ̀ ọ̀hún àkọsílẹ̀ ọ̀hún ò lámì akídáyan oná ló sì wà nípò gẹ́gẹ́ bíi Báṣọ̀run fún sáà ìgbà náà lẹ́yìn ìpapòdà aláàfin yìí nígbà tí aláàfin kẹ̀rángbórí àpèrè apasọ̀run tó wà lórí tó bá a lò gbà òní orúkọ rẹ̀ ń jẹ́ wòrúbà lẹ́yìn wòrúbà yìí nígbà tí aláàfin jáyin ọba jáyin tí aláàfin jáyin gàpèrè Baṣọ̀run tí ó bá a lò gbà ní Baṣọ̀run ibà bírí lẹ́yìn eléyìí ni aláàfin ayíbí gun àpèrè gẹ́gẹ́ bí aláàfin kọkàndínlógún bẹ́ẹ̀ ni àìkè kọkàndínlógún ni gẹ́gẹ́ bí aláàfin kọkàndínlógún ní ilẹ̀ ọ̀yọ́ lásìkò aláàfin ayíbí yìí ó ní olúajá tàbí yàbì àwọn míì á pè ní olúajá àwọn míì á pè ní yàbì ó ní bàbá tó wà ń bẹ̀ gẹ́gẹ́ bíi Báṣọ̀run ilé Ọ̀yọ́ lásìkò náà lẹ́yìn ìpapòdà aláàfin nígbà tí aláàfin Ọ̀ṣíyagógó orí àpèrè ó ní Báṣọ̀run Yàǹbà náà ló gbà gẹ́gẹ́ bíi Báṣọ̀run ní ilé Ọ̀yọ́ lẹ́yìn ìpapòdà kábíyèsí tí aláàfin gbérú náà tún ló gbà báṣọ̀run tó lògbà pẹ̀lú aláàfin gbérú òní báṣọ̀run jàǹbù jàǹbù lẹ́yìn ìlògbà báṣọ̀run jàǹbù yìí nígbà tí aláàfin amúniwáyé tí àwọn náà gorí àpèrè báṣọ̀run méjì ni ó lé àwọn lògbà pẹ̀lú torí pé àwọn láǹfààní láti pẹ́ díẹ̀ lórí àpèrè àwọn Báṣọ̀run méjì tí méjèèjì tí wọ́n lògbà pẹ̀lú Aláàfin Amúwáyé ni Kògbọ́n àti Kókìkí Báṣọ̀run Kògbọ́n àti Báṣọ̀run Kókìkí lẹ́yìn èyí nígbà tí Báṣọ̀run Amúwáyé lògbà tí wọ́n lògbà tán tó di wípé aláàfin lábísí tí aláàfin amúwáyé ló gbà tán tí aláàfin lábísí náà bọ́ sípò gẹ́gẹ́ bí aláàfin ní ilẹ̀ ọ̀yọ́ báṣọ̀run tí wọ́n jọ lò gbà àwọn náà tún lo báṣọ̀run méjì báṣọ̀run ọ̀ náà ni aṣọ̀run ṣóyíká àti èṣù ogbó báṣọ̀run ṣóyíká àti èṣù ogbó nígbà tí aláàfin lábísí náà gun àpèrè ìgbà náà ní gáà tí gbogbo yín ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ìtàn nípa ẹ̀ tá a fi máa ń pòwe bó bá láyà ó ṣe kà bó bá rántí ikú gáà kó ṣòótọ́ lásìkò aláàfin lábísí ní Baṣọ̀run gáà ló gun ló gba ọ̀pá àṣẹ ìlògbà gẹ́gẹ́ bíi Baṣọ̀run ní ilẹ̀ Ọ̀yọ́ fàṣọ̀hún gáàyí wàá lo aláàfin mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn ìgbà tí aláàfin lábísí tó ṣe tiẹ̀ tó darapọ̀ máwọn ti ìṣáájú ó ní aláàfin àwọn bíi ojú òun náà tún gorí àpèrè fàṣọ̀hún gáà náà ló ṣì wà ń bẹ̀ nígbà tí eh, aláàfin àwọn bíi ojú tóun náà ṣe tiẹ̀ tó lọ ó ní aláàfin májíògbé lẹ́yìn ìgbà tí aláàfin àwọn bíi ojú lọ ni aláàfin májíògbé náà gàpèrè Báṣọ̀run gáà náà sì ni Báṣọ̀run wọn Tábìsí àwọn bíi ojú májíògbé ṣe mọ̀ pé mẹ́ta ni mo ti kà ń Báṣọ̀run gáà òun ló wà lórí ó ló gbà gẹ́gẹ́ bíi Báṣọ̀run ilé Ọ̀yọ́ tó sì fẹlá dáadáa kódà ìtàn fi hàn pé ó fẹlá lé àwọn aláàfin ọ̀hún gan ló wí ní ìgbà náà lẹ́yìn mágì ó gbé ó wá ní aláàfin abíọ́dún ni wọ́n gorí àpèrè aláàfin abíọ́dún yìí ló wá láǹfààní láti rẹ́yìn ìgà ṣe mọ̀ wípé aláàfin abíọ́dún ni aláàfin kẹrin báwọn tí gà bá ló gbà kó tó di wípé kẹ́ àná rẹ̀ bí àgbáre nígbà tí gáà lọ tán Baṣọ̀run míì tó gba ipò rẹ̀ ní Baṣọ̀run Kangidi Baṣọ̀run Kangidi yìí Baṣọ̀run Kangidi yìí ló wá lògbà díẹ̀ pẹ̀lú Aláàfin Abíọ́dún tó sì lu eléyìí tó pọ̀ pẹ̀lú Aláàfin Aólẹ̀ lẹ́yìn ìgbà tí aláàfin aulẹ̀ náà ṣe ìgbà tiẹ̀ tán tóbi bàrà rèé sùn. ní aláàfin adébọ̀ náà bọ́ sórí oyè gẹ́gẹ́ bí aláàfin ọ̀yọ́ àṣàmú lórúkọ ọba ṣọ̀run tó wà nípò nígbà náà. lẹ́yìn aláàfin adébọ̀ tí aláàfin mákùú mákùú tí aláàfin mákù náà gorí oyè Baṣọ̀run tí wọ́n jọ lògbà ní ìgbà náà olórúkọ wọn ń jẹ́ agbókolékàn agbókolékàn agbókolékàn lórúkọ Baṣọ̀run tí ó lògbà pẹ̀lú aláàfin mákù lẹ́yìn ìgbà tí aláàfin mákù náà re bàrà rèé sùn aláàfin tí ogun àpèrè lẹ́yìn wọn ò ní aláàfin májèótú aláàfin májèótú yìí Báṣọ̀run tí ó lògbà pẹ̀lú tiwọn ni Báṣọ̀run Òjó àti Akíòso Báṣọ̀run Òjó àti Akíòso lẹ́yìn ìpapòdà aláàfin májèótú aláàfin amọ̀dó bọ́ sí orí àpèrè Baṣọ̀run tí ó sì lògbà pẹ̀lú wọn ni Akíọ̀sọ. Akíọ̀sọ yìí náà ló sì tún lògbà pẹ̀lú Aláàfin Olúewu. Aláàfin Olúewu. Ẹ ṣáà ìtàn Aláàfin Olúewu. Kó tó wá di wípé ó wá yí sí Ọ̀yọ́ eléyìí tí a wà lásìkò yìí tí ó jẹ́ tí a mọ̀ sí Àgọ́dọ̀yọ́. Ní Àgọ́dọ̀yọ́ yìí nígbà tí aláàfin àtibá jẹ́ gẹ́gẹ́ bíi aláàfin àkọ́kọ́ ní àgọ́dọ̀yọ́ yìí ẹni tó jẹ́ báṣọ̀run wọn òun náà ni báṣọ̀run olúyọ̀lé òun ni wọ́n fi ń pè ní ibà ibà ọ̀ṣọ̀run èyí ò ní wípé báṣọ̀run olúyọ̀lé ṣèbàdàn ó tún ṣọ̀yọ́ tòró ni báṣọ̀run fún aláàfin àtibá ní ọ̀yọ́ eléyìí tí a wà yìí. àkọsílẹ̀ eléyìí tí bíṣọ̀bù àgbà àti ọmọọba ayọ̀lá dìgbòlù tí wọ́n ṣe ní bíi ọdún mélòó kan sẹ́yìn fi hàn wípé ọdún 1829 ni aláàfin àtìbá wà lórí orí àpèrè gẹ́gẹ́ bí aláàfin ní ilẹ̀ ọ̀yọ́ èyí ò ní àgọ́dọ̀yọ́ tí a wà lásìkò yìí tí ibà olúyọ̀lé sì wà nípò gẹ́gẹ́ bíi pàṣọrò fún ilẹ̀ ọ̀yọ́ nígbà tí aláàfin àtìbá ló tí wọ́n ló gbà tí wọ́n tán tí ọmọ wọn èyí aláàfin adélú agúnlóyè gun àpèrè gẹ́gẹ́ bíi aláàfin ní ilẹ̀ ọ̀yọ́ báṣọ̀run tí ó lògbà pẹ̀lú tiwọn ni báṣọ̀run gbé ńlá báṣọ̀run gbé ńlá nígbà tí aláàfin adélú agúnlóye náà tí àwọn náà ṣe tán tí aláàfin adéyẹmí àkọ́kọ́ adéyẹmí alówólódù tí wọ́n gun àpèrè ẹni tó jẹ́ báṣọ̀run tí wọ́n ní báṣọ̀run ògúnṣọ̀rọ̀ lẹ́yìn ìlògbà aláàfin adéyẹmí alówólódù tí wọ́n jẹ́ aláàfin adéyẹmí àkọ́kọ́ yìí nígbà tí láwádì agogo ìjà tí àwọn náà gorí àpèrè gẹ́gẹ́ bí aláàfin ilẹ̀ ọ̀yọ́ ẹni tó jẹ́ Baṣọ̀run fún aláàfin láwádì agogo ìjà ò ní fada ìró fada ìró ní Baṣọ̀run tó wà ní tó lògbà pẹ̀lú aláàfin láwádì agogo ìjà lẹ́yìn èyí ni aláàfin ṣìyàn bọ́lá ládìgbòlù àkọ́kọ́ ni wọ́n gorí àpèrè gẹ́gẹ́ bí aláàfin ní ilẹ̀ ọ̀yọ́ lásìkò ọba aláàfin ṣiyọbọ́lá ládìgbòlù yìí lásìkò ọba aláàfin ṣiyọbọ́lá ládìgbòlù yìí báṣọ̀run mẹ́ta ni àkọsílẹ̀ fi hàn wípé ó lògbà pẹ̀lú tiwọn àwọn báṣọ̀run ọ̀hún náà sì ni lánìpẹ̀kun bello pẹ̀lú jọládòkun lẹ́yìn aláàfin ṣíyàbọ́lá ládìgbòlùí nígbà tí aláàfin adẹ́níran adéyẹmí kejì alówó tí wọ́n jẹ́ alówó lódù kejì nígbà tí aláàfin adẹ́níran adéyẹmí tí wọ́n jẹ́ alówó lódù kejì gàpèrè gẹ́gẹ́ bí aláàfin ní ilẹ̀ ọ̀yọ́ Báṣọ̀run tí ó lògbà pẹ̀lú tiwọn ni John Ládòkun èyí ò ní péjọ ládòkun bá ṣìyàn bọ́lá ṣe ó tún bá adẹniran adéyẹmí náà lò gbà lẹ́yìn aláàfin adẹniran adéyẹmí ni aláàfin bello gbadegẹṣin tí wọ́n jẹ́ ládìgbòlù agúnlóyè kejì ni wọ́n gorí àpèrè gẹ́gẹ́ bí aláàfin ní ilẹ̀ ọ̀yọ́ lásìkò aláàfin bello gbadegẹṣin yìí báṣọ̀run tó wà ní ipò nígbà náà ni wọ́n forúkọ wọn ní èésúọlá àkànó èésúọlá àkànó oníbalógun tó lògbà pẹ̀lú aláàfin bello gbadegẹṣin ládìgbòlù tí wọ́n jẹ́ agúnlóyè kejì lẹ́yìn eléyìí nígbà tí kábíyèsí ọba lámìdí adéyẹmí tí àwọn náà tún jẹ́ tí wọ́n go àpèrè àwọn bàbá wọn. Báṣọ̀run tó lògbà pẹ̀lú wọn òun náà ni Báṣọ̀run Yusuf Akíade Ọláyínká wà. Báṣọ̀run Yusuf Akíade Ọláyínká wà sì ní èyí tí a sì ń sọ yìí àwọn ni Báṣọ̀run tí wọ́n ń lògbà lọ́wọ́lọ́wọ́ ní ilẹ̀ Ọ̀yọ́. Pẹ̀lú àkásílẹ̀ àwọn orúkọ wọ̀nyí ẹ̀yin náà á gbà pẹ̀lú mi wípé ipò tí ó ti wà tipẹ́tipẹ́ tí ó sì ní kìí ní ipò Báṣọ̀run ní ilẹ̀ Ọ̀yọ́ nítorí wípé ipa pàtàkì ni wọ́n ń kó fún ìdàgbàsókè ìlú. Ṣé ò gbàgbé nínú ìlú Ògìdìgbò gangan, kì í ṣe Àgídìgbo tá ń gbé kiri, ìlú Ògìdìgbò tó jẹ́ ìlú àwọn àgbà nínú ìṣẹ̀dálẹ̀ Yorùbá, Ògédé Báṣọ̀run àti Aláàfin nìkan ní í jó kó tó di wípé ọ̀làjú ò jẹ́ kí ìlú ọ̀hún ó sí níta mọ́ àmọ́ láti fi eléyìí jẹ́ àmì láti fi hàn wípé ipò pàtàkì ni ìtàn fi Báṣọ̀run sí ní ilẹ̀ Ọ̀yọ́ ibi tí màá ti máa ṣẹnu ní déédéé ṣíbí fún tòní rèé ẹ má gbàgbé pé orí pàtàkì tí ẹ lè ṣe fún wa ni bẹ́ẹ̀ bá wa tan ètò yìí kálẹ̀ káwọn tí wọn ò tí ì láǹfààní láti mọ̀ nípa ohun tí à ń ṣe nílé ìṣẹ̀dálẹ̀ àbínibí wa káwọn náà lè láǹfààní láti mọ̀ ẹ ṣeun púpọ̀ o ìpàdé wa tún di ní ọjọ́ míì ọjọ́ ìwé lórí àkọ́tún ètò wa ètò yín ìṣẹ̀dálẹ̀ títí wá di ìgbà míì tátùjọ máa pàdé olúwàbùkọ́lá adélékè adébọlá ń dágbére fún pé ìwé lójú gbogbo wa ò máa rí o ó dàbọ̀.